o iná tarakútakú òjò bá mi ọkà yọ lálálá ṣóṣóṣó fi rùbalẹ̀ iṣẹ́ ńlá dé ìtàn kiri jídóde. ààrẹ òpin ìtàn Laji Abbas tó bá jẹ́ ilẹ̀ Europe ló ti ṣẹlẹ̀ ariwo àgbáyé kan tó bá jẹ́ amẹ́ríkà ni òyìnbó ò ní jẹ́ asinmi rí mú mi. kí ló fa ogun abẹ́lé tó pẹ́ jù nínú ìtàn àgbáyé àmọ́ tí ọ̀pọ̀ ènìyàn ò mọ̀ ìpẹ̀kun ìtàn tí gbogbo ayé fẹ́ gbọ́ o ìtàn kìrìjì ìtàn borí baba ojú tó lé kí ni kírìjì kí ni èkìtì parapọ̀ àní kí ni èkìtì ń parapọ̀ fún gan. ààrẹ òǹpìtàn ilẹ̀ ìbàdàn jẹ́ kí àgbá ìtàn máa dún bẹ́ẹ̀ ni ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn fẹ́ sọ̀tàn bíi season film ìtàn kìrìjì tó máa gbà wá lọ́dún kan gbáko nítorí ọdún mẹ́rìndínlógún gan ni ogun kìrìjì fi wáyé gbogbo ọmọ ó tù láti lè fẹ́ káàkiri ayé ẹ̀tún wá mumi ọgbọ́n àmọ́ yàgàtà àsun tó pọ̀ yẹ́ rorò ojú rí tó òbúrúbájì gan ìtàn ńlá tó gba ààrẹ Laji Abbas lọ́gbọ̀n ọdún tó fi ṣèwádìí nìyí ó four three two zero eight zero two three six eight seven four three two. ìtàn ogun kìrìjì ó sáré pápá tolongo tolongo ó rìn ní bèbè àlà yẹlẹ́nkù yẹlẹ́nkù olórí àsìnrìn dòdòǹgbà dòdòǹgbà àràgbàkúgbù tàn tí ò ní ṣe ròyìn fún yàn ni àfi kájọ gbọ́ ààrẹ òǹpìtàn lẹ̀ ìbàdàn ti fi kòkò sébẹ̀ ìtàn lẹ́yìn bí ọgbọ̀n ọdún gbáko ó fẹ́ máa tú ìtàn kìrìjì láwẹ́láwẹ́ sétí gbogbo ọmọ òdua ìtàn kìrìjì olóyè Lájí Abbas ààrẹ òǹpìtàn lẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o